standing by ma. ẹgbẹ́ mi sọ́kàn fẹ́ bá ní gbólóhùn. tọ́lá ìyàwó ẹ̀kọ́ mi. as in get friends. o ní kí n kó àwọn island wa clean babes. mo sọ fún yín pé mo fáwọn rárá island rárá special people. you see a whole total package like this you want to tell yourself me? ni abeg come make we do am back to back you dey hear the tell your make i. ìjẹ̀bú. sir permission to call out sir. pistol mi tó wà lọ́wọ́ ẹ̀ ṣé bullet ti wà mẹ́. lọ sísí round rẹ̀ kú náà. o méjì méjì fi hàn kan mẹ́. wọ́n ní kàtìkàtì yamayama gbogbo eléyìí gan-an. òye làgbà wò. ó jẹ́ ká èmi gbóná. ẹ̀ẹ́bẹ́ orí mi torí àsálà orógbó bí kalẹ̀. ṣùwárí látìgbà tí mo ti ń bá obìnrin ní àjọṣepọ̀ eléyìí ni mo gbádùn ẹ̀ anybody tó bá ń jẹṣẹ́ àwọn ọmọ tó ga kò lọ́pọlọ. Ah! olówó ọjà ẹ ẹ wo ẹ wo báyìí pẹ̀lú ẹ̀jẹ̀. ẹ wo wájú ẹ wo ọjọ́ wájú kẹwọ ẹ̀yìn. aláyé ẹ má mi sí i. wàá gbé yín débẹ̀. no no no no wa no no. gbogbo ìgbà tí wọ́n wá ń ṣe ṣé wọn ò bu wọn gbọ́ àbí wọ́n ò mọ̀ ń parí ṣé ìwé ìkọ́ mi wà lẹ́tẹ̀ kan pa ọmọdé àníkà wà bẹ̀rẹ̀ mílíọ̀nù. àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi pé kúrẹ́tì lọ bá wọn ṣàwáwù mi. ìwọ́gbọ̀n ò sínú àwọn ṣàwáwù mi yóò lọ rọ́mọ ni. àwọn bàtà ọmọ àǹtí mi tí mo kó fún ọkọ. bẹ́ẹ̀ ṣe múra wá síbí yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan ní ẹnikẹ́ni tó bá ti ṣerú eléyìí wá fifty fifty thousand ni. lọ́dọ̀ kan. ṣé àwọn àràrà wọn kì í ṣe èèyàn ni. bọ̀ wá jẹ́ kó fẹ́yàn bíi titi òun náà fẹ́yàn bíi titi. kí ló sọ doesn't even make sense to you. ẹ jáde. Ah! ẹ̀yin náà jáde pẹ̀lú wọn papọ̀. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀mí lọ́kùnrin. káàárọ̀ ẹ káàárọ̀ jẹ. ṣé bó ṣe kó kí mi nìyẹn. jọ̀ọ́ ṣé kí n kọ́kọ́ bẹ́ orí mi sọ̀kalẹ̀ kí n tó kí ẹ ni. ṣé o mọ̀ pé ìyàwó ọ̀gẹ̀ mú jẹ ni. níwọ̀ kiri tó dàbí nǹkan tó fi ń ṣọ́ọ̀kì ọkọ̀ ẹ̀. báṣà ẹgbẹ́ mi sọ́kà mẹ́ta nígbà we serve a living God. Wọ́n sì fi pọ̀ ní kọ́ gbá ẹ̀dá. Ṣé òsìn wọn ṣá? Bàbá ẹ̀ ló o tó o jẹ́ tí mo lè lọ má bàbá sọ̀rọ̀ ní àwò. má kúnà mi. mo kúnà mo tó ga jù lọ o ò lè jẹ́ ju bébí fúdu lọ káwọn ọmọ mi jẹ. ọmọ kan báyìí tó darí wa pé bóyá kíní bá. àǹtí tí wọ́n ju gáàsì àwọn indomie máa ń lò lọ. ó parí fún one point five million. mo find out pé girlfriends tí wọ́n ní wọ́n tó fourteen. ìkúlẹ̀ ẹ̀bí ẹ̀ mọ́ òkèèrè ó ń ṣe orílẹ̀-ègbè lẹ́gbè. àwọn ìta yìí. ẹjọ́ ká ẹ pàdé. papaṣọ papaṣọ. ó mọ̀ tọkùnrin mi ní àròjẹ ń ṣòkúta pípé nǹkan tó ṣe yìí ó máa tì mí síta o. mo sọ pé i'm not in the mood can't you get that. ọmọ olórí burúkú ọmọ máa ń ṣàǹfààní yẹn jábọ̀ sọ fún mi pé ìwọ fẹ́ mọ́ ni. gbèrè kí ló wọlé. ojú mi. ojú kẹ. ojú bá wò. ó ṣépè ìyà fún ẹni ìyá dẹ̀ máa jẹ́ kú ni wo sójà ni màá rántí ọmọ àná ẹ pa ni. for sure nonsense agùnmánìyẹ ni unlimited speaker. wá mi ò bá mi ò bá ń ṣeré o tó bá múnú bí mi mo máa pa ẹ́ dànù. wọ́n ní ojú mẹ́rìndínlógún lójú ẹ̀dá tí kan bá yẹ ọmọ tó bá jẹ́ ọmọ ojú gbọ́dọ̀ mọ̀ ó ti wá débi pé kẹ́mi fi oorun dùn mí báyìí nísìnyí wọn. ìyẹn ni pé kẹ́mi náà rí jàrìjàrì tó gbọ́ mo fẹ́. ṣé kò ń ṣe pé ẹ̀kọ́ ló wà ní ìdìbò ṣe ń bàjẹ́ lára sísá mi ní gbogbo ìgbà yìí. wọ́n mi lójú ayé yìí ẹ̀gbìn yìí talẹ̀ mi ẹ̀dẹ̀ rí bá mi gbọ́nú. àdúrà ni mo ṣe gbàdúrà sọlọ́run sọ́nà tó jẹ́ kó lóun fi sọ fún mi lélẹ́yìn. I am still your one and only wife àbí ṣé torí ẹni tó gbóyún ọkọ fóní nọ́mbà tó fẹ́ gbóyún ọ̀lẹ̀ fónígbàjámọ̀ mi. lọ́tọ́. bàbá gírì ni kí ló ṣe yín kí ló ṣe yín tẹ̀ sáná láì ẹ fara balẹ̀ jáde. na máa wò ó ẹ̀kan ni máa jẹ o. èmi ò bá tìjà wa tí wọn ò mi èmi mọ̀ ẹ́. èmi Importer and exporter, yeah? Importer and exporter. Good! Hmm. Well, I'll go tó wọn náà. àbó pago. eighteen karat ní twenty four karat. in fact o oh, dey like online banking La la la like o wa ṣe cash. àṣà cash. cash madam yẹn. madam cash. cash. nítorí ìwọ yìí ọlọ́run ti dáwé mi. kí wọ́n máa ṣe kéèmù máa gbà kò ọ̀gẹ̀dẹ̀. ra pẹ̀lú ẹ̀yà mi. ṣó. àwọn máa ń bí mi lọ́bì kan. yàrá ọ̀kan yẹn ìgbẹ́ owó yẹn wà. ẹ wo màmá. ìwọ fẹ́ fi rajà níjọ Monday. ó sọ wọ́n. ìjọba ọ̀gbẹ́ mi. ṣùgbọ́n kò sóògùn pọ̀ ní mo ṣe dàgbà ayọ́ tún parọ́. a pààrọ̀ má jẹ kú. mi ì lè fún yín mo lè fún yín ló fòkó sówó lé. màmá àmàdà fi ṣí o. ẹ wù màmá àwa bàtà wà lára bá yín yìí o. ṣé tàbá débẹ̀ tàbá kọ̀ fáwọn pé kò sówó bẹ̀ ẹ ti wọ bàbá wa láàyè o. ọ̀gẹ̀dẹ̀ àmì àìsàn ìjọba ló ti lọ. Amigo, yẹn ti ṣílẹ̀. àmì ìgùnsá pàdé o ẹ bá ṣe ló lóògùn fún àpàdé àwọn àpàdé. àṣẹ ti dùn ìlànà ẹ̀ bá wá sí wa padà bá ní jáwá ẹ láti bá lọ. ó ṣe bíbá yìí nà. CCTV camera tó wà lẹ́yìn kí ló yẹ tó sí. ó yẹ kó wà ó yẹ kó fi kọ́ sí. wọ́n rí píkṣọ̀ Yeah! Mama! Amazing! Who said no lion? Deje kakaraka Ọlọ́run àmì. Ọba mẹ́tò. Mẹ́tò mẹ́tò. Gẹ́gẹ́ bí ẹjọba ẹjọba ẹ jọ. àmà dáadáa yóò jẹ́ kó jẹ́ dáa. ẹ jẹ́ kémi mú fún ọ yóò máa wúlò fún mi. Yoga kila la, màámi ẹ ṣáà máa la nílẹ̀ ẹ la nílẹ̀ ẹ náà kẹsàn-án àwọn ọmọ bá ń sọ. I've been Abẹ́fẹ́lẹ́ kò ṣe fi I've been ilé. Abẹ́fẹ́lẹ́, ìtọ́lọ́jẹ́ kó wọ́n lágbára. mo fẹ́ aṣọ yẹn pé àwọn ọ̀daràn yẹn ọwọ́ wa máa bà wọ́n. ẹ má wọrí iṣẹ́ tiwa nìyẹn iṣẹ́ tiwa nìyẹn and mo dẹ̀ ní one or two questions fún yín. àwọn olè fura sí kí kò lè jẹ. ìfura sẹ́ni kankan o. àbí ṣe ẹ ṣe transaction pẹ̀lú àwọn kan àbí ẹjọ ẹ ṣe business pẹ̀lú bíi ọ̀rẹ́ àbí family àbí. àtọ̀ nǹkan tí mo kàn fẹ́ bí wọ́n mi máa ṣe padà bọ́ máa ṣe dánwò yẹn padà ni mo fẹ́ bọ́ máa ṣe dánwò yẹn padà ni mo fẹ́ o. but madam ṣé iná ọmọ pé kò dáa kéèyàn máa gbowó sílé tó place of public place. Ah, ẹ wo mi kì í ní pẹ̀lú báńkì ìkájí ni mo ní pẹ̀lú o láti ọdún tó ti pẹ́ gbogbo ìrú mọ̀ mi àwọn kọ́sítọ́mà mi mọ̀ mi pé káàṣì ni máa ń ní pẹ̀lú. ẹ wo madam àdàmú ọlọ́pàá kú gbogbo pẹ́sàn tẹ̀ ń béèrè kó ló yẹ kẹ́ béèrè bẹ́ẹ̀ ṣe máa bá wa mú àwọn ọ̀gá yẹn tá a máa rówó wa gbà padà wọn ló wà important báyìí. ẹ jọ ẹ máa bínú ṣe rí mímú wọn kò kí n ṣe problem àwa ọlọ́pàá a mọ̀ ṣe wa gẹ́gẹ́ bí iṣẹ́ gẹ́gẹ́ bí ẹnìkejì mi ṣe sọ a máa ṣe iṣẹ́ yẹn a lè make sure pé a mú àwọn ọ̀gá yẹn but nǹkan tí mo fẹ́ béèrè ni pé àwọn tí wọ́n wá rọ̀bù yìí èèyàn mélòó ni wọ́n ọkùnrin ni wọ́n ni àbí obìnrin kí ni description tí ẹ lè fún wa nípa àwọn tí wọ́n wá jà yín lólè yìí. sà àwọn mẹ́rin ni wọ́n obìnrin kan péré ló wà láàrin wọn. mẹ́rin ni wọ́n wọ́n dọ̀fẹ́ wá wọ́n tún dọ̀fẹ́ lọ ní o. kí ló dé. ọmọ ọlọ́run máa ṣàánú èèyàn gan ni téèyàn mọ̀ padà jẹ̀bi nínú iṣẹ́ téèyàn gbà yìí. bí àǹbá ṣiṣẹ́ gangan àmọ́ irú iṣẹ́ tí ń ṣe wọ́n sì máa gbọ́kọ̀ wọlé wọ́n máa gbọ́kọ̀ wọlé bí wọ́n ṣe ń gbé lálá wọlé wọ́n ń gbé kéékèèké jáde ẹ kọ́ lọ́ọ́ máa ṣàánú èèyàn ni torí kiri máa ń jẹ́ ọ̀dà o. tó ń tọ́nu sálàyé ní ìsìn ni pé ọ̀ mọ́ṣẹ́ táwọn ọ̀gá ń ṣe látijọ́ ìta oil and gas lọ̀gá ń ṣe hmm. àwọn tí wọ́n ń to epo hmm, oil and gas ọ̀gá ń gbépo wọlé wọ́n ń gbépo jáde ni. sọ́n ti gbépo wọlé ń ṣèjú ẹ̀. gbogbo epo tá a máa ń lò ń fowó rà rí. ká dáa fún èmi kọ́ mo máa ń lọ́ọ́ repo ni ṣé wọ́n lọ lọ́ọ́ repo ọ̀gá ń ta epo ọ̀gá jẹ́ oil and gas ní ìtura ọmọ fi kẹ́ẹ̀gì ra epo èmi ìmọ̀ lọ́ọ́ ra dísù wa. ọmọ ọ̀fẹ́ ká mọ patronize sọ́ọ̀bù wọn ni. ọ̀gá hmm. ọ̀gá ẹ̀sìn oil and gas inú nǹkan jẹ́ pé bóyá kọ́sìn ọ̀gá kan ta ọkọ̀ tí kọ́sìn ọ̀gá ọba sì tọkọ̀ ṣé wọ́n pa àwọn èèyàn lẹ́kún gbọ́kọ̀ lọ́wọ́ wọn. a kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ mọ gẹ̀ẹ́sì wọn dé táwọn èèyàn ọ̀gá kọ. ọ̀gá kọ mò ń yẹn. a kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ fún ọ̀rọ̀ tó ń tọrọ láàrin ara wa èmi ó béèrè. ó béèrè lọ́wọ́. Ah, ah, èmi ń béèrè ẹjọ́ kan. èmi èsì olórí burúkú ọmọ ṣé ń sọ̀rọ̀ ní ìsọmọ ni. ẹ ọ yá láti kọ́ lùtàn ká èmi kan ráyè ni ìbá ti bí ti pẹ́. ẹ̀wọ́ ni kò tẹnu ẹ̀ àjẹ́kí mọ bó ṣe ń lọ. obìnrin bíi gan ọ̀rà ìta. ẹ ló wà lànà àṣírí. ẹ yẹ sà ẹ má bínú sà. káfà àti ń dóde yìí bí kẹsì tán lórí kọlù látẹk ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ láàrin àwa méjèèjì mo wá wò pé kẹ ẹ bá wa eh, tàmọ́lẹ̀ sí. kíkè sí ta sọ lẹ́ẹ̀kan ló fẹ́. òun náà mo fẹ́ sọ ibò lákè kókó olójú ọlọ́rọ̀ ni. ẹ sáfà náà ó sì àbọ̀. ayin ó ní pé látijọ́ ìta ti ń bá àwọn ọ̀gá ṣiṣẹ́ òun ọmọ irúṣẹ́ tí àwọn ọ̀gá ń ṣe èmi wá ní pé àà ọ̀là ń gáàsì ní ọ̀gá ọ̀gá ń tepo wọ́n ń repo ni òun ní rárá kọ́sìnì àwọn ọ̀gá tó ní. ṣé à kí ni tiẹ̀ ní máa ń sọ sọ́ọ́rì ṣàjàre ní tèmi àti ẹ̀ ń sọ ni pé à yóò bí ọkọ̀ ṣe máa ń wọlé tọkọ̀ ọmọ ẹ jẹ́ kúkú fẹ́ kan sọ náà torí ọmọ èṣù ni máa ń parọ́ èmi ń wo bẹ́ẹ̀ sí máa ń gbé ọkọ̀ wọlé ẹ gbá yòǹda ẹ̀ wọlé àkúrà rẹ̀ gbé jáde má wò pé akíní ń ṣẹlẹ̀ gangan pé mhm. ìṣòro bóyá fámílì ọ̀gá kankan ta ọkọ̀ kọ́mọ̀ lọ jẹ́ pé bóyá ìfẹ́ wọ ni mo ti. ó kó má lọ jẹ́ pé bóyá à ń fẹ́ wọ́. Hmm, òun ló tọ́ a kàn fọ̀rọ̀ jomi tó rọrọ̀ hmm. àkàwé la fi ṣe. Hmm, àpèjúwe ìbẹ́ẹ̀ bísí báyìí èmi fẹ́ lọ àwọn bá tẹ mọ sáfì bá tẹ ìṣọ́nlé ká lọ bẹ̀ lọ́wọ́ rẹ̀ èmi ń fomi sáwọn òdòdó lọ. ìṣọ́nlé máa wú ẹ bàtà láwùjẹ. kọ̀ọ̀sọ̀rọ̀ tá a bá ti dé lọ́sọ̀rọ̀ ìlú wọn lọ́sọ̀rọ̀. olórí burúkú aláǹkárá wọn dé Panama ọ̀gá ń fẹ́ wọ́ lẹ́nu tiẹ̀. <laughs> ó pọ̀. Ah, ó dà ìbéèrè tí n fẹ́ béèrè ẹni tó bá ti mọ nínú yìí mo máa mix àgbo yìí fún. màmá màmá ẹ dẹ̀ mọ̀ pé mo máa ń bí i. ó yẹ kó yé yín pé kò sí ìbéèrè náà tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ àwa tèmi ò ní í gbà èmi ni mo máa gbà ẹ kò sọ question yẹn kémi dáhùn ni. àárẹ̀ ẹ máa ń pọ̀ ó máa ń ṣòjà jù jẹ́ kí màmá náà béèrè kọ́ ló fẹ́ béèrè náà. Ah, màmá ẹ má ti dá wọn lọ ṣe rí àgbọ̀tẹ́ fún mi lánàá láti orí mi báyìí ṣiṣẹ́ lé kan náà ẹsẹ̀. ìwọ máa gbà jẹ́ kó tiẹ̀ béèrè náà. ọ̀gẹ̀dẹ̀ fi bẹ́ẹ̀ lẹ̀ ó yẹ kó mọ̀ pé ẹni tó bá mọ̀wé ló máa pààsì kíláàsì máa máa. ìbéèrè mi. ẹni kú dà. olóhùn fẹ́ béèrè. tọ́wá ni kò sọ ni kò dáhùn olúwa dá. kúlẹ̀ kúlẹ̀. Ah! ẹ̀yà wèrè ni lọ́bùkún ni tí ẹ fẹ́ ta ni àwọn olóòrẹ́ ní sí ẹ ojú ẹ̀yìn máa padà fọ́ ah, ojú ọmọ abó mama àwọn eléyìí wọ́n láwọn ní kọ̀ọ̀kan táwọn fẹ́ bí wọ́n béèrè kọ̀ọ̀kan lọ́wọ́ mi ta wọ́n á ní kọ́ máa bọ̀ kún wá bí fún ara wọn ó yá ẹ sọ̀rọ̀. báyìí ni mo fẹ́ sọ nǹkan kan àbí. Ah. ẹ lẹ́fẹ́ sọ kọ̀ọ̀kan olúwa mi ìbá o àwọn wèrè ń pè ní tàǹsì wọn ní sáwà ṣiṣẹ́ ní ikú epo wọlé epo jáde àwọn òrí táǹkà àwọn òrí tírélà mi sọ̀rọ̀ nẹ́sìn ẹ̀ táwa bá jáde àwọn agbáyọ̀ndà ẹ̀mẹ́ àwọn àgbà máa gbá kúrà wà àwọn ọ̀dẹ̀ níyàn ní àpapá àbí wọ́ọ̀fù tó wà kílẹ̀ mọ́tò. ètí sàlàyé ni pé mo. ẹ ẹ mo lè ní kó má bì í ó dá má bì mọ́ olókùnkùn ni ẹ̀yìn mi sọ̀rọ̀ ń gbin pàrọ̀ tí wèrè máa dáhùn ó ní pé àbáwá ń fẹ́ wọ́ màá mi mi gbọ́ rí. àdàmú ìsọ́bà yín tí mo sọ kọ́ olúwa mi ò ní ọ̀ṣọ́ bẹ́ẹ̀ mo ní pé à bá a ṣe máa rí ọkọ̀ tí ń wọlé tí ń bọ̀ ìgbà míì a máa ń ra àyọ̀dẹ́ àyọ̀dẹ́ wọlé àkúrò jáde mo sì mọ̀ pé kì í ṣe pọ́pọ́ yẹ ẹlẹ́gbọ̀n kankan ní kálọ̀tì máa wò pé à kí ló dé tí àwọn ọkọ̀ yìí wọlé jẹ́ ń jáde ọkọ̀ míì kan á rí fẹ́ dàrí ó ti ya lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ ni. Ah, ah, ìyá yẹn yá wèrè imagine ẹ lọ tọpinpin ẹdẹ ẹdí tọpinpin débi tẹ fẹ. ó fi ṣe àpèjúwe ni èdè àyálò ni. bó ṣe wí gangan lọ. sáàpù la yìí yẹn o epo ń bọ̀ sáàpù ọkọ̀ ra fúláṣì. kọ́mọ́lé tọrọ ọmọ tọrọ tó ń tó ẹwọ ìyàwó rẹ̀ wà nú omi ọmọdé lórí èèyàn kọ́dé ẹnu yàn méjì dàgbọ́n lórí ọlọ́run ó lè fọwọ́ ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ni. èmi mà dàgbé ṣe ń tọ́ fẹ́ sọ ni pé ohun rẹ wọ́n ti gbà á madam tẹ́rí alákòókò lórí ọlọ́run bá kẹ́ wo ìrọ̀lá lẹ́tọ̀ọ́ tó tèmi tẹ́rí ẹni tẹ́ padà tẹ́ fún ní ohun rẹ̀ yìí wọ́n mú lọ́dún èyí ẹlẹgẹ́ ni ó lè bọ́ lọ́wọ́ wọn ìdẹ́kùn àbólórí burúkú ni òun dáná. o tún sọ̀rọ̀. ó sì yẹ ìdílé lẹ́jọ́. wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ àbólórí burúkú ni ẹ. bá gbọ́ pa lẹ́nu ẹkú kú máa pa ẹ̀. báyìí báyìí. ọmọ nípa ṣe ń gbàgbọ́ mi lẹ́ẹ̀kan pé sílẹ̀ ìfọ́fẹ́ ìfọwọ́ náà wọ́n lọ́ọ́ gbé ṣe é. lórí burúkú ti mi ta báyìí pa. aṣọ ìsanwó tó. ọmọ dágùn. wọ́n ní kò sọ ẹ̀sọ́mọ̀ ẹ̀sọ́mọ̀ gbàdọ̀ orí rẹ̀ ògùn kò tó sí ọmọ ẹ̀sọ́mọ̀. ìyá ẹgbẹ jẹ ẹ kò tún sáré. olú àmàmà ló ń fẹ wá ṣe àwọn ilé òde ni wọn ọmọ yìí lọ olórí burúkú sóyè ẹdẹgbàsókè. wọn ní ẹsùn sókè jíde èmi fẹ́ gba lífù wọn láàárọ̀ ọmọ mi ọ̀yá. tí ẹ fẹ́ ta aṣa fẹ́ gba lífù tó fi ní Ita, ita, wẹrẹ tọ́ka ọdún fún mi. látàrí ilé ilé ilé ẹ̀rọ. Ani ẹ̀rọ náà lọ, ani ẹ̀rọ ojú bẹ̀rẹ̀ lẹ́lẹ́mbẹ̀, ó máa wọ́n fún orí ẹ̀, ànàmú náà wọ́n fi wọ́n síbẹ̀. Bábí ilé ìbẹ̀rù sí ìyá. táwọn jẹ́ kó wọ́n lágbá níwájú ẹ̀kọ́ yẹn kọ́lá àwọn ìjà dé báyìí sálágbà ro mi ò tí ì sí gbogbo ẹ̀ báyìí wọ́n sì gba ohun wọ́n sì gba ohun lẹ́nu núrú wọ́n sì gba ohun lẹ́nu rẹ̀ bí ìpínlẹ̀ gbóhùn lẹ́nu ọmọ èké kó ti bọ́ ohun ó ti dá ṣébí ni wọ́n bá jẹ́ fún lóhùn padà ṣébí yóò pè mí ṣébí mi ò lè mọ pàrọ̀ mọ́ lórí burúkú rẹ̀ kó ló ṣe nǹkan tí a bá ń bí kò ní lè sọ̀rọ̀ ha ha ha náà ni ọmọ ṣe tí ìgbìmọ̀ jẹ́ máa yí lọ wọ́n ti fún wọ́n lóhùn padà nísìnyí. òkú wa ni mo fẹ́ tọrọ líìfù ó jẹ́ kó lúwẹ̀ kí n sá lọ kí n wà nínú ilé tí mo bá jáde kò ní ta tó gbọ̀n lẹ́nu èèyàn ṣé tí mo bá lọ bìkan tí mo lè fògùn fàmí padà olúwa ọwà ipò kìkì ìfàlẹ́ lè ká wọn léèṣẹ́ tí mo dá mi báyìí mi ò sì kó gbà ní téèyàn bá ti ẹ̀mọ̀ nìyẹn lọ pé èèyàn mọ̀ kéèyàn ti mọ̀ òun sẹ̀sẹ̀ fẹ́ ló sọ pé wọ́n fẹ́ wọ́ ni àwọn tètè ojú yọ ìgbàrú ọlọ́sà fún gbélé làwọn ṣé ṣé èyí lè ṣe yìí èèyàn wà lóde ní níṣẹ́ yìí èèyàn ò lè lọ ọ̀tá wọn rò pé èèyàn lọ ló pa wá báwọn èèyàn ló kí àwọn èèyàn tó bá ń kọjá lọ níṣẹ́ wọn rò pé èèyàn fẹ́ gbà wọ̀lẹ̀ wálé báwọn ìlú ẹ̀ ló wá dìde mọ́nà àwọn olè abájọ ìgbà mí náà kí wọn ra jókòó ẹ̀mí ìfẹ́ ọmọ ṣe gbéwìrì gbéwìrì gbéwìrì ọkà méjì wọn á bí bẹ́ńtà ilé náà pé kí nínú òdi ẹ̀ gbé kó jẹ gbogbo ẹ̀ náà gbé lọ sí o àrẹ́bùn fẹ́ bọ́nú àjẹ̀gà àgbọ̀dọ̀ sọ̀rọ̀ jù wọ́n gbọ́ nílé ọlọ́ọ̀ni fi yín mú bọ́rọ̀ ọlọ́ọ̀bá fi yín mú bọ́rọ̀ Thank you. Sherry, díẹ̀ ọmọkùnrin ò tí tó. Kó ṣe gbogbo ìgbàlẹ̀ yẹn máa lọ jalè tó máa mọ̀ pé èèyàn lọ jalè. Àwọn olè kan wà téèyàn máa jà tó jẹ́ pé ẹ máa ti délé, ẹ máa ti máa mutí, ẹ máa ti máa ṣe fàájì, àdìwó ṣẹ̀ máa máa sọ. Ẹ̀wà, màámi mo fọ́ o. Báwo lọ ṣe ní mọ̀? Àmọ́ ìgbóni jẹ́ tẹ́ kó kalẹ̀ jẹ́ pé àgbọn agbúdọ̀ ọmọ mi lọ yí gígí. Ah, ah bókà kọ́ mọ lára ọmọ àmọ àkùpọ̀ síbù kan wá mọ̀ ọlọ́run ẹ sọ mí ẹ ṣe mí. màmá kò sí bí èèyàn ṣe máa jalè tọlọ́pàá ò ní tàn sàárín. ọlọ́run tó wá lè ti wá báyẹn wá fẹ́ ṣe tẹ̀ àgọ́ àlẹ́ ṣe kí ni a ṣe tẹ̀ tẹ̀ tẹ̀. adé máa gbọ́ wà á wà á wà á wà á wà á wà á. àdé fẹ́ gbọ́dọ̀ ṣe tì. ọlọ́run ìwọ ti wá ní ọlọ́run àdáyà lónìí. <laughs> kódà mo ń bọ̀ mo fẹ́ lọ jalè. Ah, ah. ẹ̀pọ̀n gòkè. bàbá yìí hmm, ọmọ ṣàánú. kì í máa ṣeré. Ah. wàhálà mi tẹ̀ mi lè wọ ọlọ́run ó jẹ́ ká mọ bóyá ń lọ. lójú ẹlẹ́yìn ìyàwó gbẹ̀rí ẹ̀já gbogbo fún wa ìjọba ìwà ìdìbò. nọ́mbà wọn ìjáyà ìjáyà tó gbé ìjáyà lọ́wọ́ kan wàhálà yìí. Okay, ah, ah, níbi ká wà yín náà. ó dé padà olóko. ọ̀gá eh. màámi ṣé mi lè gbé ìsìnkú téèmù eh. èmi gan wọn àgbà ebe lè zu eku ẹtọ ebu téèmù. ó eh, yára bá ta o kọfàmẹ́ntò ó yára bá ta. ẹ̀yin ọ̀gá mi. máa do your homework yọ. mo fẹ́ lọ sùn bẹ́ẹ̀ ni tí ẹni bá mi àtúndí o ó ó bá máa kó sí i o ikọ̀ ní tí ẹni nìkan kan ó sábọ̀ ó ṣe lọ́ra àtúndí tó wọ̀ tí wọ́n bá ti di irú tí àtúndí ṣe rà. Wait, man, you are what? Ela! Hey, hey, Sumeri. Hey, Sumeri, Sumeri. Second in command. Sumeri. Sumeri. Nílẹ̀ ẹ̀ ṣe ọ̀yà ṣì. Hey, ìwọ má tún ṣí mọ́. Ìwọ padà ẹ̀kọ́ wẹ̀ ìwọ lọ ṣí. Sófo sófo. Ìwọ ṣí. Àbí tó rẹ̀ ń ṣe. Abẹ́fẹ́lẹ́ kò ṣe é fi bójú ṣe rẹ̀. Ìwọ náà má tún ṣí mọ́. Ọ̀yà ṣì. Last one. Ọ̀yà What are you now saying? mo ní gbọdọ̀ bá kèsì màdàmú ìdè. ẹ wo ọ̀gá ọlọ́pàá wọn ò bá débi kankan ó ti sún èmi wọn ò ṣe kankan mi ìrí owó mi owó mi ni mo fẹ́ látijọ́ yìí mi gbọ́ kankan ó ti ń pẹ́ jù náà ẹ́ mi lè ní irú yín lórí síìtì yìí kíyà kó máa jẹ mí náà ẹ̀ ṣe nǹkan kan ọmọ yín ò ṣe nǹkan they did nothing. Eh, ẹ ẹ jọ owó mi ni mo fẹ́ báwo ni ẹnì kọ́kọ́ ṣe máa wá from nowhere wọ́n kọ́ bounce sínú ọ́fíìsì mi wọ́n tún bounce jáde ẹ eh, tí mi mọ̀ wọ́n tí mi mọ̀ bó ṣe jẹ́ àwọn ọmọ tó rí tó níran tó nẹ́bí tó nára àwọn ọmọ òṣì. Eh? ẹ calm down ẹ calm down ah! Ah, mo mọ̀ pé àwọn èèyàn mi ò dúró lórí ẹ̀ but I need to put more effort ah. kọ́dé mi máa sọ fún èrè madam ṣe rí irú àwọn owó ńlá ńlá bẹ́ẹ̀ yẹn ẹ máa try láti lo bank it's not safe kẹ gbé owó sí store yín bẹ́ẹ̀ ni mà <laughs> it's not safe àwọn burúkú yẹn pọ̀ ń tà ń sìn ẹ try kẹ máa gbowó tó bá tóbi bẹ́ẹ̀ sí bank àbí kẹ́ ẹ má ṣe transfer fáwọn tẹ́ ẹ bá fẹ́ fún. ẹ wo ọ̀gá ọlọ́pàá èmi ò ń lo báǹkì rárá báǹkì tàbí transfer tàbí check yẹn no èmi ò kì í lò ó gbogbo èèyàn náà mọ̀ ní community wa yìí ipe èmi madam cash cash ni mo dí pẹ̀lú. ó dáa ó dáa ah! ẹ ẹ ẹ ẹ fọkàn yín balẹ̀ mọ́ wọ́n á wọ́n á ṣe nǹkan tó yẹ káwọn ṣe and please gentlemen ah! I think you should do what you have to do. Ah! please. Actually, sir ṣẹ́rí ọ̀bọ wa ń làágùn àmọ́ irun ara ẹni ò jẹ́ ká mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé à try gbogbo effort wa we trying our best and we keep trying sir mo dey promise you sir pe i ma get to the root of this matter we we'll fetch them all out. please put more effort tí effort yóò bá tí ì débi táwọn èèyàn máa rí wọn á lè ṣe kankan ni please do something now. but báwo ni sábìyàn ṣe wá bọ́ sí pàjáwìrì báyìí ṣé báyìí ránjẹta o ò lè bá mi sọ anything kò fẹ́ travel bẹ́ẹ̀ ni. ó ṣe wá jẹ́ pàjáwìrì ló wá pè mí. ẹ kú jòkó sà mo ní kí wàá béèrè pé kí lè fẹ́ jẹ sà. ọ̀rọ̀ oúnjẹ kọ́ ni tó wà nílẹ̀ yìí nítorí mo bọ́ wá importance mi ju oúnjẹ lọ ìmọ̀ àlọ́ náà tí n bá ṣe tán máa pè ẹ̀ ṣó ti gbọ́ oúnjẹ kọ́ ni mo bá wá. wọ ṣojo nínú ẹ̀rùn kí ló ṣe òtútù mọ̀ ló kó sínú swẹ́tà ni. èsì ni sà. èsì ló fẹ́ pa ẹ́. bẹ́ẹ̀ ni sà wo ẹ wo fìyẹn lẹ́nu fìyẹn lẹ́nu tá à ń sọ ìwo má lọ ní tiẹ̀ náà má lọ má lọ ní náà ẹ jẹ́ ká yanjú tó wà nílé tó wà nílé kọjá gbogbo tó ń bọ́ ọmọ yìí sọ yìí. kò burú mo ti wá tiẹ̀ wí báyìí sórí ọ̀rọ̀ travelling èmi gan mi plan fún un látàgbàtà part níjẹta mm-hmm. ni mo gba call láti US okay. in fact wọ́n fi meeting yẹn sí London ni àwọn tó wà ní US náà bọ̀ wá sí London ṣèbí máa lọ pàdé wọn nǹkan tó fẹ́ ká ṣe fáwọn ni pé estate mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fẹ́ kọ́ two will be in Lagos one in Ogun State another one ó dà pé bóyá Ọ̀ṣun àbí nǹkan kan ni wọ́n tó dẹ̀ jẹ́ pé wọ́n ti send the yà wọ́n bọ̀ ó dà pé òun náà ló ń pè but jẹ́ ká parí ọ̀rọ̀ àmọ́ àbá sọ later wọ́n send the plan wọn sórí kínní mi each estate there's about twenty something acres of land náà fẹ́ fi kọ́ state ẹ̀. Eh, lọ́fẹ́ lò eh, eh, mi ò mọ̀ bọ́ mi ò mọ̀ pé bọ́rọ̀ ṣe rí nìyẹn. mo wá rí i pé tọ́lọ̀ba tíyàn bá ń gba àdúrà ibì kan ní àdúrà yẹn máa ti gbà ọlọ́run tún sọ pé ìgbésí ayé wa máa tún yí padà ah! ìwọ náà dẹ̀ ló kú máa kú handle site. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. so ṣé traveling tí mo fẹ́ lọ́sìn ṣó wà jẹ́ fún àwọn. in fact mo fara mọ́ bó ṣe lọ inú èmi kan dùn sí i mo fẹ́ kó tètè lọ kódà tí inú mi dùn dé gan mo lè volunteer ara mi láti gbé ẹ dé airport. ah ọ̀rọ̀ owó la sọ̀rọ̀ ń pẹ́ yìí ìtẹ̀síwájú ni. ṣo ti yẹ ẹ sìn. ọ̀nà láti jẹ́ mí ni. ah inú mi dùn. kò kò sí wàhálà kí wọ́n máa rówó ń tiẹ̀ ní is either by cash or by transfer. Eh, eh, ah! má dánwò káàṣì yẹn kọ́kọ́ yọ yẹn kúrò ńbẹ̀ náà ṣé wò gbọ́n pa abẹ́fẹ́lẹ́ ni ọmọ kan tó ń pè ní abẹ́fẹ́lẹ́ ọmọ yìí smart kù ọmọ yẹn burú bí olóṣì kò fẹ́ gbọ́rọ̀ owó sétí. sórí imú tó ní àfi bí ológbò ibikíbi tó bá wà kí ó wà ní gbogbo ní fẹ́ sọ o kó wà ń bíbà sí èkó ọmọ ìyá gbóòórùn owó yẹn bí tó wà tó bá ju owó tó pọ̀ alex trace owó yẹn lọ a rí kó ń gbé. kí ló lè tó bá yẹn imú ẹ̀ máa tún gbóòórùn owó. abẹ́fẹ́lẹ́ ah! mo gbé mo gbé mo gbé o ò mọ abẹ́fẹ́lẹ́ kí owó máa lọ́nà òfurufú báyìí ọmọ ìyá mọ̀ pé olùlànà hàn ibi tọmọ smart dé abẹ́fẹ́lẹ́. ṣé wọ́n ti mí ìtẹ̀rí ni. ah mi ò pàdé ọlọ́run jẹun pàdé ẹ àwa ìwọ náà sì ní pàdé ẹ. ṣùgbọ́n àwọn tí ó ti lọ operate lọ́dọ̀ wọn rí ni mo meet tí wọ́n ṣàlàyé ẹ̀ fún mi ibi tọmọ ẹ burú sí. ọlọ́run jẹ́ àrí wa o ah abẹ́fẹ́lẹ́. a fi sùúrù wa náà. èmi ò fẹ́ cash. máa máa ṣe àwọn transfer tí mo ṣe o bẹ́ta o bẹ́ta ah, ah <laughs> abẹ́fẹ́lẹ́. àti pé mi ò ní pẹ́ náà gbogbo ọ̀dà bẹ́sẹ̀ náà ah. seven days ni. ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn. Ah, Um, Abẹ́fẹ́lẹ́. Ah! Tinú. fíìmù ẹ tó kù wọn á brief ẹ because àwọn ti wà lórí ẹ tẹ́lẹ̀ and I believe you are capable of doing it. By God's grace, sir. Because nígbà tí mo bá commissioner sọ̀rọ̀ ìwọ náà recommend. IG náà lè pè mí á sọ̀rọ̀ wọ́n ní wọ́n máa gbé wá síbi because you can do the job. àmúrẹ̀ gbogbo àwọn àtisídẹ̀ntẹ̀ Ah, wọ́n gbé e lọ sọ́yọ́ hmm. ó kọ́ ń ah, ọ̀yọ́ yẹn yí oyi ẹ rántí Anambra náà <laughs> Anambra yẹn ló bá àdìjú. bẹ́ẹ̀ ni sà. mo mọ takuntakun tó ṣe ń bẹ you are a good officer. thank um, tí ọ̀daràn bá sọ pé orí pé àwa ọlọ́pàá ló ń ṣé kò dẹ̀ yẹ káwa náà jẹ́ kó mọ̀ pé <laughs> iṣẹ́ tá a gbà we are capable of doing it so àwọn náà gbọ́dọ̀ fi hàn pé iṣẹ́ ọlọ́pàá àti jẹ́jẹ́ pé kò ní sí ọ̀daràn nílùú a gbọ́dọ̀ get arrested please mo ní believe inú ẹ púpọ̀ and I believe you will succeed ah. agbára náà. ẹ ṣé gan sir and ah, I want to promise you wípé a máa ṣe iṣẹ́ ìdè ọjọ́ àmì irú. Okay colleague mi àjọ wà ní Anambra ni. really okay wọ́n dọ́nà Anambra. Ah. ibẹ̀ láti go our uh, separate ways. <laughs> so mo mọ etí tó lè pa because at a point ohun tí òun mu sìgá tí o fagbó gbàtà meet àwọn boys yẹn ta mingle pẹ̀lú wọn o ní láti fagbó. really <laughs> because ayé láti darapọ̀ mọ́ àwọn guys yẹn. actually ka ẹni tó bá máa mú ọkọ sá o máa ṣe ní ọkọ. Ah, that's good that's good. Ah, yes, um, this is my colleague from Ajodinoni so. Okay. Um, it's gonna be a success. Sir. That's good. That's so good. I, I, I want to promise you, sir, that on this um, we give it all it takes. Okay. I mean all and requires body usage, anything okay, that I can get you. into her. I trust you. Sir. I trust you. It's your job. Abẹ́fẹ́lẹ́ ló wà ní báàgì ó kún dá báàgì. kò sí nǹkan ní ẹsẹ̀. ó kún dá báàgì. Okay. Lóṣèlú, ló ń ṣe àbí. Kí ló ń fi kóòdù ṣe? o charge phone o charge phone mọ́jú àbò lọ sí cafe mọ́jú. àìlè ah, kẹ wà àwọn ọba àwọn eléyìí lè lọ wọn máa fọ fún wọn ṣùgbọ́n fọ fọ láàdì. Ah, má sọ bẹ́ẹ̀ àwọn special score tó ń dá síta yẹn ni. special score ni àwọn lè. wà láyà. òyìnbó ló ń bá sọ̀rọ̀ àbí Yorùbá. òṣèwọ̀n ẹ̀wọ̀n wẹ̀ jù. sálọ ní credit card. wọ́n ń lo credit card Nàìjíríà. ẹ fẹ́ kí gbàdúrà wọ́n máa kọjá bí dáadáa àwọn ọmọ ní rose rose wọn tó kọjá ń sìn. mú mi bẹ àwọn yahoo bọ àwọn ẹmọ àárọ̀ igbó ló mu. tẹ́rí olóhùn lòun ni credit card. wọ́n máa ń ṣe nìyẹn. Ah, ọmọ ẹ ṣe fàlàyé ọmọ jẹ padà sẹ́yìn báyìí wọn àfi wá ní ká pa padà báyìí. ọ̀nìkan ọ̀nìkan gbogbo àti. lẹ́ wọ́n mọ̀ àgbà màámi. kí ló sọ pé ó ṣẹlẹ̀. màámi àwọn ọjọ́ ni o wọ́n ti kó mi lọ́mọ gan-an wọ́n kó mi lọ́wọ́ rẹpẹtẹ ni to tọ́dẹ̀ kó wọn ṣe èkó tó náìsì rárá kó má lọ tẹ̀yìn wọn gbé lẹ́nu oyè yín. níbo lọ kó wọn lọ. mi gbọ́ tí kan ni wọ́n sọ pé kí wọ́n máa lọ set quarters tó yé yín tó bá máa lọ gbà wọn kalẹ̀ kó tó dúró máa lọ di yá wá wọn ni wọn lọ transfer wọn yẹn ẹ̀pá lè má bòrò wọn. ní GRA. headquarters nínú GRA màámi ẹ̀ka lẹ́tì lọ́bẹ̀ lọ gbà wọn ẹ̀ka kó tó dúró máa di gòbè bá ti kọ́ transfer wọn wàhálà dé nìyẹn oyè. kódà màá lọ́lé ẹ̀ lọ dáná fún wọn. ẹ lọ dáná fún wọn. màámi ilé kọ́ lọ kó wọn lọ sí alọ́kùnrin station. ẹ lọ dáná fún wọn. filẹ̀ nọ́mbà wa. dé tẹ̀ ní mi lára kí ni wàhálà yín kí ni ìdààmú yín kí lẹ̀ ń ẹ fi àwọn boys mi sílẹ̀. no way they are going nowhere. ẹ sọ fún ọ̀gá yín wípé kó ṣọ́ra gidi ẹ kìlọ̀ fún ní ibi tó bá ti ń gbọ́. jáde nísinsìnyí ní ọ́fíìsì so tí n bá ti dé lálẹ́ máa pè iṣẹ́ ti bọ̀. yà uh, anyway ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀ ṣe ti yẹn sìn um, tí ẹ bá lọ fún operation ṣe jẹ́jẹ́. ẹ wò ó ṣọ́ra mi ẹ má wò ó mo ti ń ṣiṣẹ́ ìtìpẹ́ dáàdì. ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yín sìn wọ́n ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni lọ òun nìkan náà ló kù tí mo ń wojú ẹ báyìí àìlérí lábúrò ṣùtìyàsìn just be very very very careful okay it's all right. it's all right. okay uh, My mother to bẹ sọ later ṣùgbọ́n kò lovely day ẹ kú dìbò sá mo ní kí n béèrè pé kí lẹ fẹ́ jẹ ah. ní Eh, plantain wà nílé pẹ̀lú beans then ìmọ̀ bóyá kí n ṣe pẹ̀lú ẹyin. plantain pẹ̀lú beans ìyẹn dáa kí wọ́n jẹ́ sùn lálẹ́ ni àwọn dókítà máa advise kí wọ́n máa jẹ wá sùn just do something different tó bí ṣe bá ṣàdáṣà. okay all right. olókìkí gàjà ojú ẹ̀ tó ló tòwó awo àjà ni mo bá wọn ṣe mo bá wọn wẹwọ mo bá wọn wọ mo bá wọn fìdí dòjì ó yẹ la ìwọ wo nìyẹn ẹranko ni ó mu àbí èèyàn fara ẹ o bá dúró o bá tó kí n fi yí ẹ wípé mo jù ẹ lọ ní gbogbo Ha, ẹ̀gbin máa jẹ mí o ọ̀gá ẹ̀gbin jẹ mí gidi. ọ̀gá ọ̀gá ẹ̀yin pẹ̀lú tọ́lẹ̀ jọ ń sọ̀rọ̀ mo ti ń gbọ́ voice yín láti ìsàlẹ̀ tipẹ́. àlùbáríkà bọ̀dà. nọ́mbà wa aláàánú èèyàn tó ń fi májèlé rófọ̀. ìyá àwa mẹ̀kúnnù. tó bẹ́ẹ̀ sí fún. ìyáàdí ẹ̀ ọlọ́run. màámi àti káwọn ẹran dé o. àwọn àsun yẹn ti wà ní mọ́tò bí. ọlọ́run máa padà jẹ wọn náà ni. àwọn ẹran jọbọlọ jọbọlọ tó ń ṣe flẹ̀ǹgẹ̀ flẹ̀ǹgẹ̀ tó yẹ ká rìn láàrin ìgboro wọn ti bàyà wọn ọba dájú wọn wí kò jù bẹ́ẹ̀ ló sì kéré gan. àwọn dà. àwọn àmì. Down! Ṣé ibo ló bú kílásì ọmọ afọ sí ìyá ẹ lára? Bọ́lẹ̀ kún wájú mọ́tò jọ. Ló bú kú sí. Eh. Káwọ́lẹ̀, àṣkárí tó mọ̀jẹ̀ tó mọ̀ ṣẹ́. Ó ṣe bí wèrè, ó ṣe bí wèrè. A ní kú ìyá ẹ sun olóòlè sun ti dà sun, máa sun ìyá ẹ jẹ ni. Àmàmà, mo ní kí bọ̀bọ̀ yìí káwọ́lẹ̀ ní ti. Káwọ́lẹ̀, káwọ́lẹ̀ ìwọ o tún wọlé kẹsẹsẹ àbí kí láyé fọ kókósẹ̀ ìyá ẹ. ẹ lè ṣì ń káwọn ọmọ rí sọ èdè kàǹpárì. sẹ̀rí àwọn ni ká dá fáwọn ilé. àmì ẹ̀ dá ṣe dájọ́ yẹn kékèké. àmì ẹ̀ bá tún máa gégé padà sẹ́yìn ọlọ́ àwọn eléyìí ẹ jọ nǹkan fọ́ sí lára. ká pa àwọn straight ká pa àwọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. yàrá ìyá ẹ̀tọ́ olóògùn kò ní wọ́n. àlá ikú gbóná láàrin lè máa kú. ọlọ́run máa mi. a kú. ẹ ṣiṣẹ́ yín bíṣẹ́. Ah! lánàá lánàá lánàá. ń ṣẹ̀rù ọmọdé. ara sọ ní gbó ojú ọ̀run mi títí. abẹ́fẹ́lẹ́ kò ṣeé fi bójú ṣeré. abẹ́fẹ́lẹ́. ta ló ń jẹ́ kó wárápá níwájú àkóyá. abẹ́fẹ́lẹ́. ta ni ó gba ìlọ́ mi àlá. abẹ́fẹ́lẹ́. ta ni ó gba ìlọ́ mi àrọ́ gidigba. abẹ́fẹ́lẹ́. ìyẹn ní sọ́kò sọ́jà àbára ọ̀lẹ́ igi kòkòrò máa gùn ní lójú. ṣe rádaràdà báyìí kí ló yẹ tó ṣe iyèméjì ọkàn ò papọ̀ mọ́ nǹkan tó ń ṣe. àtẹ̀kẹ̀tẹ̀ mama mo ń fẹ́ rà tàtàtàtàtà sọ́wọ́n lára mi. bẹ́ẹ̀ ni dákẹ́ gbogbo òṣì tó ń ṣe lọ́wọ́ gbẹ̀yìn ṣùgbọ́n kó bá àwọn tó kọ ìwọ kí ló yẹ tó ṣe iyèméjì. fà ẹ́ kúrò bẹ́ẹ̀ pé mi ò wọ ẹ́ kúrò bẹ́ẹ̀ tó ṣe máa kẹ́kọ̀ọ́ pàwọn ah. tó pè mí. mama akọ báwo ló ṣe ṣe mẹrẹ bá ti kú ni. bàbá ìkó kúrò láàrin wa ni àmọ́ bó ṣe ṣe. máa wo tó ní bàbá ìṣà mo fẹ́ pa mí níbi fún bẹ́ẹ̀ ẹsẹ̀ lásán lórí kí n ní sùúrù. ọlọ́run màmá ṣe ẹyin lẹgbẹ wa lé ni. èmi náà bá ti kú ni. wọ́n ló máa kú wọ́n kọ́ ló dá gbogbo ẹ̀ lẹ́ni. báwo lè ṣe ṣe ah, ẹgbẹ́rún mi wọlé ẹgbẹ́rún mi wọlé ẹgbẹ́rún mi wọlé. lọ́nà náà bẹ̀rẹ̀ igi gogoro máa gùn lójú. mama ẹ má mama. Mama, I will see this guy. Ja. Nonsense you dey do, ja. Wọ́n lè dúró ara so. Wọ́n fún ẹ assistant tí o kàn ń ṣiṣẹ́ wèrè. Àjàfúrà àjàjì. Abẹ́fẹ́lẹ́ kò ṣe é fi bójú ṣeré. Abẹ́fẹ́lẹ́. Nta ló ń jẹ́ kó wọn lágbá níwájú àkóyá. Abẹ́fẹ́lẹ́. Ta ni ó gba ìlọ́ mi àlá? Abẹ́fẹ́lẹ́. Ta ni ó gba ìlọ́ mi àlá? Mama snake ló sọ̀rọ̀ kan létí wa ó dẹ̀ wá wò pé ọ̀rọ̀ yẹn rẹ kó lè sọ létí yín because you are too loyal to us. snake. maami. ejò. abiamọ. kí ló dé kí ló tó ń ṣe bí àwọn wèrè tó wà ń ta yìí kí ló ṣẹlẹ̀ wetin be the matter. maami ìṣègùn bí àwọn kankan wà bẹ́ẹ̀ tó lọ náà báyìí ẹ̀yìn náà kàn wò ògèdè jọ́tọ̀ káwọn boys tí mi sáré wá bá yín yẹn kàní mi ò save kí mi wá bá yín kọ́ wàá rò pé ah kò máa ní dá kí yàn wá dì náà kó máa ṣe dín èmi náà kọ́ ti ẹ̀ mọ̀ pé bí ibi àlá ti gbàgbára o bí ìbànú eleven yẹn ti wá o káná kan mọ̀ bẹ́ẹ̀ ká dẹ̀ kakọ̀ tẹ dọ́mọkùnrin àmọ́ kan máa tẹ̀lé yàn pẹ̀lú lọ bí ẹ di ẹ ṣoṣo kiri. ẹ yọ. pé kí ló sọ agbára yín ẹkọ máa débẹ̀ káwọn náà mọ bóyá lọ pé kí èsì ẹni bá ṣẹlẹ̀ tí màá sí ilé àwọn náà kọ́ máa ga àwọn máa jarú bẹ́ẹ̀ni tí a fèsì ẹ̀. káwọn náà àwọn lè má fi lọ. orí ìsúnlẹ̀ mi ìkẹ́ adé. orí ìsún mi mo fẹ́ mú ìdí agbára mi. ó ṣe àtàrí àjàǹkú ni kò ṣe ẹran mọ́. kò sọmọdé mi ìwọ ni akọ̀pọ̀ ilé ni. dákẹ́ inú ẹ. má ní dákẹ́ jọ alẹ́gbẹ́ ẹ̀ ọ̀dẹ̀ ní dákẹ́ òun ni ẹ ó ti fẹ́ forty six ṣé wọ́n aṣẹ́rú ẹ̀kú ni fọ́nà awára náà kọ́ ga awúkà dọkùnrin. snake. snake ilẹ̀ pèmí lórúkọ mi gangan ẹ ṣe snake snake snake bìkíní pèmí tó ń jí. mo rò pé ó máa lè ṣe lédè mi ni. àdéhùn tí o lò kí lè ṣe lédè ọmọ yìí níbo olómi náà lágbára mú mi lọ bẹ̀ kí mi náà gba agbára ṣé káwọn máa tẹ̀lé ẹ̀ ní. kí ni no no mama me no. Ah. mama náà. ọ̀gẹ̀dẹ̀ la mi o ọ̀gẹ̀dẹ̀ la mi ọ̀gẹ̀dẹ̀ ká. abẹ́fẹ́lẹ́ kò ṣe é fi bójú ṣeré. abẹ́fẹ́lẹ́. ta ló ń jẹ́ kó mi ala. Abefele, ta ni ó I've been feeling. kò sí. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ ẹ̀ serious. o serious. o serious. ayé mọ̀ ní ká o ṣé ẹ ṣe pé wọ́n ti lọ sin náà nù wọ́n sin wọ́n sin for nothing ẹ̀mí ìyàn ọ̀mọ̀dọ̀ àwọn eléyìí lójú lẹ́sẹ̀ mi ẹran bí ilé ọlọ́run wọ́n sì sí túwé tẹ́pẹ́ bá fẹ́ sìnkú gan akọ àwọn alábàjọ́ akọ àwọn wàlíì ìjọ wọn jẹ kọ́kọ́ kéwúlé lórí wọn kọ́kọ́ kájí àlé lórí náà wọn kà wọ́n kà gbé túkẹ́ wọ́n ti bò mọ́ bẹ́ẹ̀ wọ́n sì padà wọlé lọ wàhálà wà nù lé yìí o wàhálà ti wà nù lé yìí àkàn ni o ẹ dẹ́kun rúkú wò la fẹ́ sùn ni kọ́kàn gbúrò ọmọ wàá wù sáà sọ pé community society ni àbọ̀gà ló pa múra wọn. Ah, ah. ètò kò tìkò jẹ ọgá ò lè pa ah, ẹyin lójú ọgá nígbàkejì ọgá ebi ní olè tẹ tẹ tẹ tẹmí àti olórí kúkú múrù tá a sá ti mọ́ sí òun ló fi gbàrún gbé adọ́dọ̀ ọgá jọjọ o ti wá kú o ti kú náà nù ọlọ bò wọn bẹ wọn gbé wọn gbé wọn gbà méjèèjì wọn wọlé súkẹ tí èdè wá sí ìrìnnú ilé bẹ̀rù ẹlẹ́dàá rẹ kó wọn fẹ́ kó o lè yìí ṣé mo lè kúrò nílé yìí completely báyìí ṣé èsì pé dead body olúwo rẹ mọ́ padà gbé ránṣẹ́ sí yasani láti mú ilé ṣé wọn àdàgùn ṣé èsì sẹ́gbà sẹ́mi tó lú ẹ̀ náà ṣé funu ilé yìí báyìí ẹlẹ́dàá mi mọ̀nà kó mi jọ ọmọ kó mi ọmọ mọ̀ jẹ́ bá báyìí lọ níbi olúwo ẹ bá ṣọ̀gá yìí náà bí wọ́n ti mú olúwo ẹ tí wọ́n pa tú ẹ bí adìẹ nu wọ́n sì ní mọ́ lọ sọ mẹ́nu géètì ẹlẹ́dàá rí pé oko yọ ẹlẹ́dàá ọmọ mi náà oko ni ìṣúwàlà ìjẹ̀kọ́kọ́ lọ tó wọ́n ti bínú jù èé ṣe wọ́n sọ fún ọ níjó òní wọ́n ní bẹ́yàn bá lágbára bí irin, kì í jà bí erin ní ọmọ kan ń ṣèwádìí rẹ kiri wọ́n mú ọ lọmọ tó súnmọ́ tó sì ọ nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ náà nífẹ̀ẹ́ rẹ̀ bó bá tiẹ̀ wá jẹ́ ni wọ́n sì farabalẹ̀ ọ sì wádìí pé kí ni tó ọmọ bóyá àwọn kan ní kan tí wọn fẹ́ ní níṣẹ́ àbúrú ti pọ̀ ń dànù ṣe wá mọ àwọn tí wọ́n ọmọ bóyá ọ̀tá ṣẹ́kù lẹ́yìn báyìí ọ̀wá mú gbogbo ẹ̀ ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ báṣubàṣu ò ní bí ọ inú bíbí máa ń nǹkan jẹ́ ni àwa lọ lálà bí abẹ́gbẹ́ ọ̀gẹ́rà rẹ lọ́wọ́ náà alálẹ̀ rẹ. Wa ni ọmọ bínú. kí wàá ní ṣíṣe. ó abẹ́fẹ́lẹ́ mo máa ronú sí i n ò lè sọ pé nǹkan báyìí la ṣe sí àmọ́ a wọ ìgbàlẹ̀ a máa ń tá ṣe sí a béèrè lọ́wọ́ àwọn bá ní a ọ ṣe pẹ̀lẹ́ òkun kì í ruru ká wàá ruru kọ́ ọ má jẹ́ kí agbára ọwọ́ rẹ kó sí ọ bí ọ̀sẹ̀ dà. abẹ́fẹ́lẹ́ kò ṣeé fi bójú ṣeré. abẹ́fẹ́lẹ́. ta ló ń jẹ́ kó wárápá níwájú àkóyá. abẹ́fẹ́lẹ́. ta ni ó gba ìlọ mi àlá. abẹ́fẹ́lẹ́. ta ni ó gba ìlọ mi àrọ gidigba. abẹ́fẹ́lẹ́. ẹni fojú àná wò kú. ẹ bọ́ra kó Let's go, let's go, let's go. Tá tell me ẹlẹ́yìn ta dọ́là ẹ̀ ń ra dọ́là kó lè ń ti ra àwọn dọ́là yẹn. ṣé nǹkan tó ṣẹlẹ̀ ní sàn pé mo máa ra ọjà online mo dẹ̀ máa ń tún wọn ta ní sàn. ẹ rajà online. bẹ́ẹ̀ ni sàn. ẹ wá ń tún ta. bẹ́ẹ̀ as a business man. online náà. bẹ́ẹ̀ ni sàn. as a business man. bẹ́ẹ̀ ni sàn. but as a business man lórí line náà náà sanwó sí i ọkọ tí wọn wá rí dọ́là tà tó rí dọ́là rà. wọ́n máa ń bá mi jọ gbowó yẹn pọ̀ bákanbákan ni sá. you don't understand me. yes sir. mo ní òun tajà online wọ́n sanwó online yàrá kọ̀m tí wọn wá rí dọ́là tó wá tó tàbá wọn yẹn. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé sá as a business man sá gbogbo àkọ́ ní èèyàn máa máa gba transfer ìgbà mi wà tẹ́ pé mo máa need cash at hand àti pé bẹ́ẹ̀ ń wo mi ò máa ń ta gold fún àwọn àbòkí náà àbòkí kẹ̀rẹ̀ cash ló máa fi ń dùn pẹ̀lú wọn sá. Hmm bẹ́ẹ̀ ni sà. ẹ sà ó dẹ̀ ń gbé ṣe ń wo kinní sà ó dẹ̀ ń pọ́ lọ́pàá ò lè help pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ báyìí. ẹ ṣe máa ní ọlọ́pàá ò lè help torí kí lẹ ṣe wá wá bí. ẹ má bínú owó yìí ṣe kókó nù. ok wo ẹ mú màá yìí lọ ẹ gba statement ẹ i am interested in that case i am interested. okay, sir. mo fẹ́ mọ ibi tó ti ń rí àwọn dọ́là tó ń tà fáwọn èèyàn tó ń gbà padà yẹn. ok sir. ah ọ̀rọ̀ ẹ̀jì tí mo ṣe sá o. kí ló ṣẹlẹ̀. Ah, ah, ǹtẹ́ ń sọ òye mi o kí ló ṣẹlẹ̀ owó òjò tẹ̀ ń gbé lọ yìí kí ló ṣẹlẹ̀. mi ò gbówó jọ lọ anywhere mi ò gbówó jọ sá lọ. wọ́n àtẹ̀sẹ̀ wa ń gbé kúrò nínú ilé. mo kàn fẹ́ look for just little period. bọ̀ owó òjọ lélẹ̀ náà. jọ torí ọlọ́ta níjọ. àwa. ẹ eh, ẹ eh, ah, ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣe ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrònú ọ̀pàánú rẹ jọ torí ọlọ́ọ̀ṣọ́ lọ́run yẹn fẹ́ sọ̀kalẹ̀ wá sí àánú fún mi ni. no no no owó ìjọ lélẹ̀. owó ìjọ lélẹ̀ màá kàn sáré lò for some months màá dẹ̀ dá padà kó tó di pé ìjọ máa ní ìdí ẹ̀. dadi dadi is a sin owó òjò pásítọ̀ dẹ̀ ni. ah is a sin is a sin lẹ́nu títì ẹ o ti já fún ìyá ẹ jẹ ìgbà tó ti wọ ṣòkòtò. ẹ kò ní dá ìyá ẹ Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus. Alagba. àwọn ọmọ ìjọ ti dé àwọn ò bá ti jà wọ́n owó tí olúwa fi ràn yín níṣẹ́ làwa wá gbà. jésù. àwa fẹ́ bá yín rìnrìn àjò náà. Hmm. nítorí pé àfẹ́kẹ́ yọra yín lẹ́nu iṣẹ́ tólúwa ràn yín ẹ jẹ́ káwa bá yín jẹ wọ́n ní wípé kẹfì ti késàrì fún késàrì. ẹ má pariwo ẹ má dùn ẹ gbọ́. gbọ́ breaking news ebi ti jẹ́wọ́ fún wọn ta orí mi ò lára àyà aṣọ ọyọkọ náà wọn máa wọ kí bí n bá dẹ́wọ̀n gan wọn lè má ṣe ń jà aṣọ mi ó lè jẹ́lẹ̀ náà ní ìmọ̀ ó lè ní yí olórí burúkú nìyí mo ti jẹ́wọ́ fún ọmọ ló lè ní olè là ń jà. àbúrò lè ní. kí ló dé bá mi. sójà olè. igi gogoro máa gùn lójú ó kéré láti wò pọ́nsá òfurá pọ́nsájá àjàfurá àjàjì. abẹ́fẹ́lẹ́ kò ṣeé fi bójú ṣeré abẹ́fẹ́lẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀. bẹ́ẹ̀ la bìnrin ṣe rí ntí ẹ̀ mọ́ tó gbé mi kò ní ẹnu géètì mo sá mọ̀ pé mo lọ ra nǹkan ní ibi ọ̀dọ̀ ya kẹ́nẹ́tà tí mo ra nǹkan bẹ́ẹ̀ o ibi tí mo ti ra nǹkan mo kàn gbọ́ wàá wàá wàá wàá wàá fún wèrè ní ìfọ̀n fún ìgbà tí ìfi wẹ̀yìn mo sáré pé ọkọ̀ àwọn ọlọ́pàá ni ó ṣe rí wọ bí fù fù fù fù fù fù mọ̀ tí n bá sì ka ọkọ̀ tí wọ́n tó wá yóò kó seventeen wọ́n wá fúlù àwọn fọ́ọ̀sì inú rẹ̀ wọ́n fúlù àwọn fọ́ọ̀sì inú rẹ̀ wọ́n kó sars wá àwọn ọlọ́pàá gangan wá wọ́n kó mọ̀pọ̀ wá wọ́n kó sọ́jà wá àwọn kan sáyà fẹ̀kẹ̀dẹ̀fẹ̀kẹ̀dẹ̀ nu wọn báyìí wọ́n gbórí tìrísì ìbọn tí mo bá sì kà tí mo bá sì kà àwọn ìbọn tí mo rí lọ́wọ́ ak forty seven bẹ́ẹ̀ mọ̀nsẹ̀ gọ̀ mú bẹ́ẹ̀ ní kó gbogbo ẹ̀rọ máa gbé àà sílé wa náà ní bọ̀ tá pàdúrú mọ̀nsẹ̀ gọ̀ mú yìí lọ èmi sátún dúró pé jẹ́ mọ́ owó ní ọ̀sẹ̀lẹ̀ àfi bí wọ́n ṣe wọlé agbára bọ́ wọn bó bá rí jẹ́ palẹ̀ gbogbo àwọn bọ́ìsì wa mọ́mọ́ ní kó gbogbo wọn ṣùgbọ́n ẹyìn tọwọ́ kan ń dònú wọn so ìmọ̀ bóyá àtinúlé ni wọ́n ti fọ́ọ̀mù ni o bóyá ń gbà wọ́n dé tàwọn fọ́ọ̀mù ni o mo sáré pé èyí ti dọwọ́ lẹ̀ bí ìgbà pé wọ́n ti pa bóyá nulé ni wọ́n wá pa sí ni o bóyá ta ni wọ́n pa sí ni o èmi ò mo sá pé mọ́tò ń wò náà lọ tòkútòkú ni bí wọ́n ṣe kó gbogbo èèyàn lọ́nu mọ̀ èmi jó tó ṣẹ́jú bíi mẹ́wàá kan kí n tó padà wọlé o. ẹ ti pé ẹ̀dẹ̀ gbọ́dọ̀ rí ṣoṣo ẹ̀tì jálè agbó agbóde máa ta yín àyíǹde o láti sìn yín lọ sórí géètì ẹnu ọ̀nà yẹn ẹnì kọ̀ọ̀kan gbọ́dọ̀ wọlé ẹnì kọ̀ọ̀kan gbọ́dọ̀ bọ́ta géètì yẹn ó ti dèwọ̀. kò sí wàhálà ẹni bá bọ̀ ní jáde kò sí wàhálà ẹ má bínú mọ̀ nǹkan kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tẹ́lẹ̀ ṣùgbọ́n yà pa mi ẹ dákun ara tèmi ọ̀fẹ́ yá díẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí wọ́n á wò pé sẹ́ẹ̀ lè fún mi láàyè bó tiẹ̀ sí jọ́ méjì àbí jọ́ mẹ́ta kí n fi lọ ṣe líìfù kí n tiẹ̀ sinmi. àlọ́ lámilámi là ń rí ẹnìkan kì í rí àbọ̀ ẹ̀ tó bá ṣe bọ́tà òun lọ kú ni. mo sì wà pẹ̀lú yín. lamẹ́ríkà wọ́n jí lómi pàṣọ wọ́n jó. ṣo ti rẹ́ni láti sọ̀rọ̀ àbòyí lọ agídí. marisa má sọ̀rọ̀ ah mi bàbá gẹ̀dẹ̀ èmi sẹ́ńgá mẹ́ńgá iláyé gbẹ̀gẹ́ èmi alájọ aláṣẹ ọ̀ ah. ẹni ṣe strọ́ọ̀tì fún mi gan o ah. èmi tí kì í lo báíbù kí tó preach kì í lo kùránì kí tó ṣe wá sí i ah. ọlọ́wọ́ tí mo wà yìí máa jẹ́wọ́ fún yín. jẹ́wọ́ nǹkan tá a fẹ́ gbọ́ gangan nìyẹn kó sọ̀rọ̀ lẹ́ǹkan kó yẹ kíra ẹ̀ ó wà nù kíní o tún ó wà nù wàhálà òun ẹ. nkúlò mẹja ká o ṣe. my friend talk. òṣèré yẹ́n ga mi yẹn. gbàgbé kí ló ń gé. èékánná. ṣe rádaràda. bàbá bìnú. gé cat. bàbá bìnú. náà mo fi ní ẹjẹ ń bá yín pa àwọn haúsá rẹ́kàrẹ́kà wọ́wọ́ tèmi ọ̀sẹ̀ dì ah mo ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ah mo dára mo dára kí náà mo ti fi sọ wípé ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ káwọn haúsá rẹ̀ kàrẹ́ kọ́ ọba yín rẹ̀ ẹ ti fa abẹ́fẹ́lẹ́ rẹ̀ ayé lọ́nà ṣe yìí ẹ̀jẹ̀ lọ bu kẹrosínì wá. èmi kọ́ ó ṣe wò irú ọ̀gẹ̀dẹ̀ tó bá gbọ́wọ́ ara ẹ̀ ló fi ń lò àrígiṣẹ́gun tó bá ṣẹ́gun nígbó orí ara ẹ̀ ní fi ń lù ẹlúùlù tó bá fàjò orí ara ẹ̀ ní ìfàlẹ̀ èmi ìkẹ́ abẹ́fẹ́lẹ́ mi ò ní fọwọ́ ara mi ṣe ara mi ó ṣe o. Hmm. Jolasun. Boss, I'm sorry. Pẹ̀lẹ́. Yes, sir. Ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀. Kò sí gbọ́dá máa ṣe sí. Ká dẹ̀ gbà pé bí Ọlọ́run ṣe fẹ́ kó rí náà lórí yẹn. But take heart, wọn náà kì í ṣọmọdé. Hmm? èmi àti ọ̀gá sọ̀rọ̀ commissioner of police wọ́n um, lè jẹ́ kí n mọ̀ pé <clears throat> kò take rest there wọ́n hmm, ní kò take leave for some time at least àwọn tíìmù ẹ ò ní dúró wọ́n á máa ṣiṣẹ́ wọn lọ yes mo mọ̀ pé àwọn náà lè wọ́n lè ṣe abẹ́ lè ṣe. ṣọ́sà. a ní ráburú kò dẹ̀ sẹ́ni tó gbàdúrà pé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ kó ṣẹlẹ̀ sóhun but you a man just take heart kò dẹ̀ take rest for some time ìyẹn ni mo ní kí n ṣàlàyé fún ẹ. boss ẹ sá mo fi Ọlọ́run bẹ̀ yín i can't rest now tí mo bá ní mo fẹ́ rest gan ẹlẹ́dàá ọmọ mi ò ní jẹ́ kí n rest àsìkò tí mo lè ṣiṣẹ́ ẹ̀ lélẹ̀ and I will do everything every damn thing in my power to bring her down ọmọ mi là ń sọ̀rọ̀ yẹn kò ń sọmọ mi nìkan ló ti pa ó ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí a bí wọ́n ṣe jẹ́ so please sir telling me to rest now it's like depriving me of of of of doing the right thing. Ẹ má jẹ́ rest sir. Please. Hmm. last one, Boss, ẹ jọ̀ọ́ mo mọ nǹkan tẹ́ fẹ́ You feel I'm not mentally stable enough to to to to, to do the job. I'm mentally stable. I'm perfectly okay mi ò lè jẹ́ kí emotions mi kó override my sense of judgement no no no i will do the job right please ọ̀gá ẹ jọ ẹ jẹ́ kí n ṣiṣẹ́ ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n ṣiṣẹ́ kí abẹ́fẹ́lẹ́ lè mọ̀ wípé ọmọ iná làrún síná please let me just do this job this is the right time for me to do it gbogbo nǹkan tó bá gbà ni màá fi mú abẹ́fẹ́lẹ́ kọ́lẹ̀ please boss ẹ jọ ẹ jẹ́ kí n ṣe. Just surrender yourself and let's go. <gasps> <laughs> Please do something, do something, sir. go shoot na only na. move back move back move back move back. abẹfẹlẹ. ta ló tún fẹ́ kú. kò sí ẹni tó fẹ́ kú mọ́. ta ló ṣe tán sílẹ̀. ó máa gbójú bóyá o àyà máa kú ẹ o ta ló kún iyán fún ẹ tó tọ́ bí oṣù ìwọ ìpín ẹ ti wá ṣe mí títí títí títí ó ti ba eré ẹ. káyì. ìkarahun ẹ ti wá gbé kó sí fún mi bẹ́ẹ̀ ni mo sọ ìwọ ó máa gbójú bóyá o ó ti gbàgbé ni pé iná nìwọ omi lèmi omi ló ń poró ná bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ òjò ló ń poró ọ̀gbẹ́lẹ̀ ìjọ tí akérèpinnu wa tẹ̀gbò náà ló máa kọlẹ̀ pa abẹ́fẹ́lẹ́ máa mú ẹ lọ lẹ́nu tẹ́ láyé gbòǹgbò ṣáà ohun tí owó lónìí àròrò ọmọ torí ọmọ tí ìbọn ti rojọ́ ẹ̀yin tó láyé ẹgbọ́ mi o ẹ̀yin ìyá mi ò ṣòǹgà apanimọ́ àgún olókìkí o ẹ̀yin lẹ́ni kí n máa ṣe lọ ẹni kí n máa nìṣọ́ ní ẹ̀tùwà lẹ́yìn mi tipẹ́tipẹ́ oníṣẹ́ ikú mo fẹ́ rán ẹ níṣẹ́ ibi tí mo rán ẹ lọ ni kò lọ abẹ́fẹ́lẹ́. gbọ́dọ̀ gbẹ́bọ aya mi ò gbọ́dọ̀ gbèdìdì ìsìnkú ọ̀run ẹ̀pẹ̀yìndà káyé ni kọ́ máa bá mi ṣe o. balẹ̀balẹ̀ ni kirikiji gba gbogbo òkun bá kun àwọn kọ̀ọ̀kan sọ wọ́n balẹ̀. ó ṣá. abẹ́fẹ́ kí ló mú ọ. ó ṣá. o ojú ọgbẹ́ mò ń wò yìí ó yé mi ọlọ́pàá kan ló gbé wá ó yìnbọn fún mi ó dé wọlé. sáà. ọlọ́pàá yìnbọn fún ọ ó sì wọlé. Ah. ta lolúwa ẹ̀ olè oníjàgbà kó mọ̀ sí lójú fèrè ta ló dán wò. báwo ló ṣe jẹ́ mo fẹ́ mọ̀ ọ́. ọ̀pá ikú ní rínú ẹkú ọ̀pá ẹja ní rínú ẹja bàdó bá gbàdó mi àdó arí ní ara wọn. Ah. wo abẹ́fẹ́lẹ́ ẹni tó yìnbọn fún ọ tó sì mú ọ ẹ̀jẹ̀ rẹ ni ó yóò sọmọ ìyá rẹ yóò sọmọ bàbá rẹ. ó ṣá ìlẹ̀rí dẹ́mu lára. o ọlẹ́bí o sì lára ọmọ bí wọ́n wà ní o bí ọba sí ẹ̀jẹ̀ rẹ kankan kò sí ẹni tó lè ṣá ọlọ́gbẹ́ tí ó ràn ọ́ ẹ̀jẹ̀ rẹ lẹni tó yìnbọn fún ọ bí o sọmọ ìyá rẹ ọmọ bàbá rẹ ni ọ̀jẹ̀. mo ṣá. jẹ́. Ah, bó ṣe jẹ́ náà mo sọ fún ọ. mo fẹ́ mọ̀ ọ́. mo fẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni. ayágbàǹtàkàlà hmm. ayágbàǹtoríró. Mm bọ́ọ̀kù bá kú láyé àkàlà gbòdì ọ̀run mà ẹ̀là ni mo gbè adésọyè o adésọyè o ọlọ́mọ alànà tààrà káyè ọlọ́mọ alànà tààrà káyè ọlọ́mọ tá a kókun yèlé lọ́wọ́ ọlọ́mọ tá a kókun yèlé lọ́wọ́ o adésọyè o tọ́ ọ bá sọyè fọlọ́dúnmarè ta wàá sọyè tèmi fún mi ọlọ́mọ alánà tààrà káyè ọlọ́mọ alánà tààrà káyè tọ́ba lánà tààrà káyè fọlọ́dúnmarè tán wà lánà tààrà káyè tèmi fún mi ọlọ́mọ tá a kókù yèlé lọ́wọ́ o ọlọ́mọ tá a kókù yèlé lọ́wọ́ tọ́ba kókù yè fọlọ́dúnmarè tán wà kókù yè tèmi fún mi ẹ lágbòrò ní mo pè ẹ lágbòrò bẹ́jà bá sọ lómi àrílẹ̀ omi kedere Agbẹ́lá how are you? Ẹ wo dáàdi ẹ má bínú mo miss call yín. Ah ẹ wo dáàdi mo ní good news for you, but eh, kò tún good dáadáa nù. Eh, lady, abẹ́fẹ́lẹ́ yẹn a mú. Ọwọ́ ẹ jẹ́ ṣọ́ọ̀tì mo láì ní. Ẹ wo dáàdi ẹ má ti dùnú bá a ṣe mú báyìí tí a yìnbọn fún. Ó disappear pẹ̀lú gunshot wound yẹn. My God, my God, my God. Ọlọ́run máa fi ṣe iṣẹ́ o. Okay, okay, okay, daddy. Ah, bó ni ṣe jẹ́? Òun mọ̀ mi ni, ó ah, jẹ́ kàyéfì fèmí náà. Ike. Point of correction orúkọ tèmi ò kí ṣèké abẹ́fẹ́lẹ́ lórúkọ mi. my god. ìdá mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ògún. orúkọ wo ló dá fílẹ̀ sí mi ní abẹ́fẹ́lẹ́. so ìwọ ni wọ́n pè ní abẹ́fẹ́lẹ́ tó dá lóru káàkiri. èmi ni. bó wọn kí ló fi àìmọye ọdún tó fi wá ló sọ̀rọ̀ ìdàbáyé má ṣe o ọmọ oníkẹyìn o kí ló sún ẹ débi tó yẹ. ó wà mí hmm? èmi kọ́ ló wá. kò síbi tá a jọ wọ ẹ dé àbọ̀ nǹkan náà wà ń gba ìrìn. yóò sọ́ra mi dìdàkudà ìwọ ló sọ mí dìdàkudà ìwọ ló sọ mí di adigunjalè lẹ́yìn ikú màmá mi àtàbúrò mi àti girama. What do they preach? Okay. Okay. Ike. Ǹjẹ́ o realize what you went to wa? Hmm. Mo mọ̀, bàbá Ike. Ohun tó sọ mí dìre o, ìwọ ló sọ mí di adigunjalè ọ̀sán gangan. Èmi. Bẹ́ẹ̀ni. Ha! Ike. ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí bàbá yẹn o kódà má fẹ́gun lélẹ̀ o. bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ni yìí ni. kí ni tiẹ̀ báwo ni tiẹ̀ ṣe jẹ́ ọ̀rọ̀ bàbá sọmọ ilé kò gbé gbogbo ẹni sọ dá sí. ìwọ nígbà tí ìwọ tí màmá ẹ̀ kú tábìlì ẹ̀ kú mi ò tí ì ríbi tí mi ò wá ẹdẹ nínú ìlú yìí. Hmm gbogbo mọ́ṣúárì tó wà nílùú yìí pátápátá àtàwọn state mi including all the eh, eh, police stations mm. kò síbi tí mo dé mẹ́. yóò wá mi tó bá wá mi wá rí mi èmi dánmọ tó ti sàbẹ̀ bíríìjì kiri. ìwọ ló sá fún mi nílé náà mi dẹ̀ mọ ọkọ tó lè fà á. ok lẹ́yìn gbogbo máṣu mátọ̀ láàrin wa àti màmá ìwọ tún bímọ pamọ́ síta. mi ò bí ọmọ pamọ́ mo ti bí ọmọ kí n tó pàdé ìyá ẹ màmá ẹ dẹ̀ mọ́ do you understand. ìyẹn ò kàn mí ìyẹn ò ṣe tèmi rárá. akínbẹ́ni tó fẹ́ fọyọ́ mẹ́ẹ̀. mo fẹ́ gbẹ̀sọ̀. nítorí ọmọ tó bí yẹn ó ṣokùnfà ilé so o fẹ́ paná àbí. no problem wàá wà nínú àkọlẹ̀ púpọ̀ àbá tó bí ẹ lọ́wọ́. yàyà. abẹ́lẹ̀ abẹ́lẹ̀ abẹ́lẹ̀ please please. yeah yeah yeah hello hello daddy daddy hello hello hello. mo ti ń wo ọmọ yẹn hmm. ọmọ tó máa dá ni. n tí mo bá fẹ́ ló gbọ́dọ̀ bá mi fẹ́ràn. àìmí máa ń gbáyà lójú o alábèrè lọ́wọ́ wọn ń ta. lẹ́ni tó yẹ kó wà lórí ìnà kó máa kọ́ bọ́ ṣe ránṣọ. sójà wèrè. kí ló ṣẹlẹ̀ torí mi ò mọ ètò kùn ẹ̀ kí ló dé ìbánimọ̀. mi ti gé tọ́ bí a ti bá ti lo ilé. bá ṣe ń kọ́ ló ń parẹ́ bí kò ní arthritis jù wá lọ. ẹ rí mi láti bẹ̀rẹ̀ tẹ̀sẹ̀ sọ pé ọmọ kò ti yá mi ẹ bó ń jẹ jàre rọ̀bẹ̀ òṣùwọ̀n lẹ́sẹ̀ jáde kò sí. ẹ fẹ́ pa mí fún bébì mi àbí ayé máa gba tápá òǹkọ lè wà. ìwọ. ṣé kí ni tó jẹ yó. update òṣì ló ń fún wa yẹn. fún wa lọ́pdéètì lẹ́sẹ̀ ra fóònù nine hundred and fifty thousand ìyá gẹ̀ṣíkólé. torí gbogbo àwọn tó bá fẹ́ fún rere á máa jìnnà sí wọn báyìí ni. mo ní wá sọ fún yín pé mo ti fẹ́ máa lọ sí ọjà. aṣọ tí mo ní kẹfọ nǹkan. Ah, mo ti fọ gbogbo ẹ. so ẹ̀yin fẹ́ kó aṣọ dọ̀tí padà fún mi. ẹ̀wọ̀n vintage ẹ̀ fi ń wá àwọn ọ̀gá locality ni màá fi rọ́ọ̀nù ẹ̀ mọ̀ pé yẹn lè wà láti gẹ́tù police escort wà pa. kí ló ṣẹlẹ̀ ẹsẹ̀ ni mo fẹ́ kẹ́ fi rìn gbọ́dọ̀ máa jọ́ọ̀gì ni ẹ máa máa jọ́ọ̀gì ni mi gbọ́ ṣé mo máa ṣe ni. tí o bá jẹ lójú tó ń mú iye tó ń bá yẹ bí ìgbà kí o bá ń gbá bọ̀. màá màá gbá etí ẹ tó bá tún sọ. ọmọ tó bá ṣe fún mi sọ fún pé kò sọ. àwọn náà sọ. ó jẹ́ ká yanjú ọ̀rọ̀ ọ̀rọ̀ yín máa ń makọ̀ fún pọ̀ náà lè yanjú ẹ̀. tó o bá tún tún ìtọ́jú sọ yẹn sọ màá tún gbá etí ẹ. bí mo ní kẹ́ bá mi lọ́kọ̀ọ́ àbí kí ni yín ẹ jọ táwọn ayé àti ẹ̀ bàbá mọ̀. àbáyà ìyá ló wá sí i. ẹ make up fi kàntìlá mọ́tà tẹ́lọ̀ gbogbo aṣọ ló bàjẹ́. ṣé kí lè ah, ṣé kí lè fẹ́ nà. àbí kò ṣara kiri gbogbo lè tó ń ṣe yìí kò lè help. wọ́n ní ijọ́ tí odi ọ̀rọ̀ àti ẹyẹ ń ju tó ń bá fojú kanra wọn kí ló ní ẹwà ojú ń ṣe. wọn ló máa ń bàjẹ́ ni. oògùn rẹ̀ bàjẹ́ ni. kì í ṣe ijó mi. mo wá ní wọ́n ti bẹ̀rẹ̀ sí í dúkọ̀ọ́. ẹ dúkọ̀. ṣé ti pẹ́ ọkùnrin ni wọ́n bí mi. láàrin kámọ̀ ogun. eléri ibú òní sàmì tá a bá mi ẹ kó bá ní. E-, eléri ibú lẹ bí àwọn yàlàyà yáyàlà yáàyà rẹ. God damn it! Kò ní dáfẹ́ ni tí ò ní dá fún. From January to December. èwo ni máa mú máa tó máa ń pariwo nìkan náà. Ah. Ah, ah. tábà tiẹ̀ wí pé mo fẹ́ lébùkù bàbá yín tí ò sẹ́sẹ̀ lẹ́sẹ̀ tójú ẹ̀ tún ti fàyà tí èmi kàgbákò ṣó yẹ kẹ́yìn ọmọ ọkọ ẹ̀ tún kàgbákò. gbé ẹsẹ̀ ẹran yẹn lẹ̀. ẹ sá fún wàhálà. irú bàbá ni irú ọmọ. èmi ni irú bàbá irú ọmọ. irú bàbá irú ọmọ. èmi jẹ́ máa ń pa yín létẹ́lẹ̀ mọ́mọ́ lẹ́jọ́ sàtí arẹwà. Eh, ẹ̀ẹ́dọ́ sàtí arẹwà mọ́ sàtí abirùn lẹ́jọ́. fáìsàn ti ń ṣe yín lé yín ti sùn. ẹ wo tẹ́ ẹ bá jẹ́ kí mọ̀rúfù jáde ń sìn òkúta ìjà gbọ́dọ̀ nílé. ẹ wo lórí wọn ṣe lanú lẹ o tọwọ aṣojú ìfẹ́ bí pósítọ òbí wa. àwọn àìsàn tó pa bàbá bàbá yín tó tún bá bàbá yín jà gbogbo òlu ló mọ̀ pé bàbá yín sòkò. a ti ṣe bí ọ̀yọ́ láàrin o yóò ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. kọ̀ọ̀fà. Hmm. olúwa ni ẹ. Maruf eléyìí ọ̀gá àwọn sójà yẹn tí kò wọṣọ yẹn mo fẹ́ kó lọ bá nísìn kó dẹ̀ gbá etí ẹ̀.